العزيز الذي خلق الخلق لعبادته وطاعته وعلم العباد وأمر عليه المبارك أحمده وأبتهله وأشهد أن لا إله شهادة من يقول ورد ولا يرى أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه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 عباد الله ربنا سبحانه وتعالى أحل لنا يومين ليكونا يوم العيد كما جاء هذا وصح عن رسول الله صلى الله عليه وسلم وما لنا من الآيات المشروعة إلا ما شرعه لنا رسول الله صلى الله عليه وسلم كذلك عباد الله ما قد أفاده الله سبحانه وتعالى لهذه الأمة من الأطعمة والأشربة عرفناها من قول رسول الله صلى الله عليه وسلم لكن ما زال فربنا سبحانه وتعالى أحل لنا ذبائح أهل الكتاب وقد تنازع وقد تنازع الأموال في أهل الكتاب ومن بين العلم من لم يرخص في أمره بل اعتقد أنهم كفار وأن الذين قد بدلوا وحرفوا ما عندهم من الكتاب فهؤلاء ليس حكمهم كحكم أهل الكتاب وإنما أهل الكتاب من آمن بنبي من الأنبياء مع ما أنزل عليه من الكتاب ثم مات على ذلك فإن أدركه نبي آخر ولم يؤمن به فهذا ليس من أهل الكتاب الثابت فقال مرة ما تصل مثله فقال في كرات النبي صلى الله عليه وسلم أن ترى بلد فما جاك يا أبوه فما يخلقون لا يخلقون فما يخلقون لا يؤمنون الصحابة جاء أبوه من صلى الله عليه وسلم يرسل بالحصاب يرجع السورة مثل الله تعالى يقول سيرة جميل الله سبحانه وتعالى لكن أكثر شيء هذا فقد صلى يسوع من وجهه كان يجري بدليل الله الله سبحانه وتعالى قال صلى الله عليه وسلم láti wá jẹ́ kúdùn àwa صلوات الله وسلامه عليه Kọ́dà àwọn akẹ́kọ̀ọ́ kan tí máa ń dá àrùn lójú àwọn èèyàn tó ń ti dájú àrùn gbogbo gan. Amsa ń bẹ̀rẹ̀ sí àwọn èèyàn tó ń tún wọn. Ìgbẹ́ni àlàyé àti ìjẹ́ òkà àti àlàyé àti ìmọ̀ràn rẹ̀ ṣe. إن الحلال لكم والربا إلا ما رب لكم وبينهما أمور مشبهات لا يعلمهن كثير من الناس لكن يعلمه بعض الناس قليل من الناس يعلم أو يعلمها أو يعلمهن النبي صلى الله عليه وسلم أردت أن أقول ما جاك هو إن تصل في كتب جواني كيف أدار سبحان أنت جاك بني دا أنت عن يهنيا إني أبغى أسأله أنت ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ torí ìgbàta tó pè lọ́wọ́ jẹ́ àwọn òṣìṣẹ́ tó pè ní ìlànà ìwọ̀n èèyàn gbọ́dọ̀ torí ìgbàta ìjọba pè ní àwọn òṣìṣẹ́ tó pè ní ìlànà ìwọ̀n nítorí pé àṣàlàyé àṣàrọ̀ àwọn òṣìṣẹ́ àwọn انت تمام وضع الجرس تحرير التحريم الابتدائية حتى صلاة الله أنا حديث حتى ما تطلبين بإذن البيت لا تؤثر حد حراما أو حد حلالا كذا في نفس الوقت هو صحيح من واحد الحرامات àti ìpàdé ìlera. ṣùgbọ́n tí a máa mọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ àfẹ́yìn ọ̀rọ̀ tó ẹbí lọ fún ìwé ìròyìn ṣùgbọ́n ẹni tó bá wù lọ nígbà ìgbàlúwà yìí tó ní ká sọ̀rọ̀ fún wa ní táwọn lè pè lọ lórí ilẹ̀ ìkàlẹ̀ àtàwọn ọkọ̀ ọ̀rẹ́ tó tún wá nínú ìdájọ́. àkọ́kọ́ àdúgbò ọ̀gbọ́n àyẹ̀wò ó ti lórí ìrọ̀ ọdún ẹ̀sìnlẹ̀ ìbáàdà ni. Ibi tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ti sọ fún wa pé ìbáàdà rẹ̀ ilé ìsìnlẹ̀ ààbò ọ̀lọ́sì yẹ ká ní ìbáàdà rẹ̀ lọ́wọ́ kì í sí ìyá. وتوحيد الكلية ما أوقفنا عليها وهي ما أوقفنا عليها رسول الله صلى الله عليه وسلم. إذا ما كان رجل الكلية توحيدية. أنا مش هقول لك هو بالناس. ولا بعض الناس اللي يقولون كده

إن الله سبحانه وتعالى وجع في هذا فشيء عليه الصلاة والسلام والجنة فشيء هذا كل قوة ولا تقول الساعة يوم الجمعة أيوم يقبل حتى يوم الجمعة إذا كنا نقول ذلك ليس يوم الجمعة أقول المسلمين لو ما تيار ما تقول ولا يقبل ولا يقبل ولا يقبل ولا يقبل ولا يقبل ولا يقبل لك شيء الله سبحانه وتعالى كما القرآن قل اليوم أحل لكم الطيبات sáàrà tọ́kọ̀ bá gbígbé ìsáàtì sọ̀pọ̀ àwọn ọdún yìí náà lọ́wọ́ a lè gbé kérésì tó lọ́wọ́ sí Intanto che studia, che non lo studia. Potete potete sì. Devo studiare. Tutto questo sono capire ma. Il tempo che Che cavolo Che ne so, tu mi dici, ma adesso non la finale. Eh? Ma chi lo chiede, ma non la tua tó ń ti bẹ́ẹ̀ náà àwọn ará yìí lórí ìrọ̀kọ́ láti fi pé wọ́n ti bàtà wọ́n mú ọ ẹ máa ti tẹ̀sán láì. Sọ̀tẹ́ mi ẹ̀rọ wọn. Torí pé mo fi ń gbé ìwà sáájú tọ́jú náà láti lè jẹ. Ṣùgbọ́n kíkí ní ọ̀wá ju tàlẹ́tà tá a máa kà lẹ́yìn àgbẹ̀bí òun ni àwọn sọ̀tà àbàtì ẹ̀ tó ti dé náà ní àbí ìlú yìí sọ́kùn ló sọ̀kọ́ ọ̀dà náà ká tó sùn ṣùgbọ́n tá a bá tẹ̀lé máa kà wá ẹjẹ́ àgbo tó ti jú àti. Kìlì bẹ̀rẹ̀ lọ́dún báyìí ti di jẹ́ra kìlì bẹ̀rẹ̀ lé ẹ̀yọ́ tó kẹta káàdì fóònù pátá wọ́n ti fẹ́ẹ́ bẹ̀rẹ̀. Nígbà tó gẹ́wọ́n náà làbí yá bẹ̀bí òde tó kéde olùwà bẹ́ẹ̀. Wọ́n kóró díẹ̀ díẹ̀ pátá ṣùgbọ́n bẹ́ẹ̀ láàbò di ẹ̀sìn tí àwọn àfọlágbára ṣe ń pàtẹ màtí للمسلمين الدفع الله سبحانه وتعالى معاملة واسعة يهود النصارى فكان في اليهود فيهود حتى النصارى اليهود إلى وكان إلى وكان ما كان فيه أو النصارى كان في لغة كان فيه عيسى Àlọ́sùn Tánà wà dáadáa ó ti àwọn ọ̀sẹ̀ ó tó ti àwọn ọ̀sẹ̀ wọ̀ níbi ìbájọ́sọ̀pọ̀ àwọn àti wọn. Nítorí ìdíje tó ń gbé àwọn náà ní sí àdúgbò tó kalẹ̀ láti bó ti ẹ̀ tó wọ́n ṣe ń ọ̀pọ̀ kan Ṣùgbọ́n báyìí báyìí ọmọ wípé ẹ̀sìn tó ẹ̀sìn ọmọ wọn sábà lòdì wá àwọn fẹ́sì ìtẹ̀kọ́ oúnjẹ rẹ̀ bí ìgbà òkọ́ tí wọ́n wá ìtẹ̀kọ́ náà ṣe látọ̀sí ìwà. nígbà tá a fẹ́ padà pé ìjẹ́wọ́ ọkọ̀ tábàtà náà ti ṣe tó ti bá wọn lò pẹ̀lú kí ọlọ́run bá fi padà sí. sáà fi pàtó ìgbà àná ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbà tó lọ nígbà tó kọ̀ àwọn yẹ̀wù tí ọlọ́wọ́ yẹ̀wù tó kọ́ pẹ́ẹ́sẹ̀ ìdọ̀sọ́rọ̀ sọ́wà. nítorí pé ẹ̀sìn àwọn ilé ìdáyì kò máa yé ìtàkálẹ̀ lọ́sọ̀rọ̀ ní àgbà yé ìtàkálẹ̀. olùkọ́ni ó ti tẹ̀sí orí pé afúnáfẹ́ ṣe ìkìlọ̀ ọ̀gbẹ̀ ó kiri lẹ̀ wípé kí ń dá o kí ń yẹrẹ sí ìgbọ́ àti àpapọ̀ Ìwòsàn tó kọ̀ ọ́ jẹ́ pé ẹ̀sìn àwọn ọmọ wọ́n pè ní ọmọ àlè tí wọ́n pe ìyá àjọyà ní ojúnà àwọn ọ̀lẹ́yìn ọ̀lẹ́yìn. Nígbà wọ̀ ọ̀dínà, àwọn Yahudi ọ̀nà wọn bá àwọn àwọn àkọ́kọ́. oúnjẹ yorùbá ẹjọ́ lè fún àtàkì àríwá àná. oúnjẹ irú oúnjẹ wọn apalọpọ apá gẹ́gẹ́ bíi tẹmí ìlú ọjọ́ àgbà tọpọlọpọ apá gẹ́gẹ́ right ibi yóò fi wò nítorí tí àwọn àti yóò fi nǹkan kan náà jọ jáde lẹ́yìn ọjà right ibi yóò kéé ewé wù ní ilẹ̀ títí títí ìwé wù ní ilẹ̀ wù ní náà là. ṣùgbọ́n tọ́ba bá dà ó pé lọ́pọ̀ áàpù ìṣẹ̀lẹ̀ náà fún ìgbà àṣírí ìlànà. ó ń di àwọn àmì ìdájọ́ àfẹ́lẹ́ ìwé ajẹ́pẹ́ rọ́pù ìdí ara ìsìlámù mò ń bí ọ̀ kí pípé pé wá gba ìsìlámù tọ́jú ní ọ̀la. tá a bá sọ pé ìdí ara ìsìlámù mò ń bí ọ̀ ìṣẹ́sìmẹ̀sì dá ìyá kí ìlànà ó náà yẹ ìṣẹ́ واعتقد ان لا اله الا الله واني ẹjẹ sáwọn wọn kọ lẹ́tà sí ọjọ́ báyìí ẹsìn rìpẹtì àwọn ìlú wọn kọ lẹ́tà sí ni wọn sọ fún ìgbé àtìlẹ gbàtìláàmù tẹnìláàmù kó o lè là nínú ìyọlọba àwọn ọkà ara kọjá tó bá ti bá gbàmù yìí ti kàn lọ́wọ́ àjọ sàmù ọlọ́run tó wá fún ọ ní láàdá ìlọ́kọ̀ méjì kí ni ìtumọ̀ lára ìyàwó méjì àbí ìwà pẹ́ẹ́sì náà ti sọ̀fà àádàbí àti àtẹ̀yẹ wípé sàláàtà tó sàláàtà tó yìí ní ìwà òṣù ọmọ kọ̀ọ̀kan yìí nínú ìwáyà ní sàláàtà tó nàwó àti rọ́ọ̀nù. àwọn èèyàn mẹ́ta kan bẹ dọ́kítà lára àwọn ọmọ àjẹ. Orin náà ni ẹnì kan gba àtẹ̀bí rẹ̀ tọ́lọ̀ fún kọ́kọ́rọ́ ti tọ́ gbàgbọ́ àti ìtura rẹ̀ ó sì ṣàyè ó tún wá padà rí ìgbàsọ́lá fà á àmì àbí ó tún bẹ̀rẹ̀ wọn láti gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ mi ó ti gbàgbé sí gbogbo wáyé ó ti ha èyí tí ìjọba àti rẹ̀ ó ti ha wò èyí tọ́lọ̀ fún mi olóòtú ẹ̀yẹ irú ẹni bẹ́ẹ̀ yọ kàlákà méjì àbí wàá dà kàkó jù nítorí ọ̀sẹ̀ àbí ìrìnsì ẹgbẹ́ sẹ̀ pé tí àwọn ìjọba ti wá sáṣà tí kì í ti wá lẹ́yìn rẹ̀ èyí tó kù sọ́dọ̀ fẹ́ káàmọ́ sí ó ráwọ̀ àlàbí ìdí lórí ẹgbẹ́ ti pé èyí tó ti wà tẹ́lẹ̀ ilé ìlú tẹ̀ náà ẹni tó wọ́n fẹ́ wọn bá tí ọba gba àdébíkè ti gbọ́ èdè rí ni ṣùgbọ́n ó kọ́ sí ìpera rẹ̀ ló kù jọ ibi tí ń gbà ní ẹ̀rọ ó kọ́ bí o nítorí pé ìrọ́kùnrin kìí ṣe ọmọ fífẹ́ lọ́wọ́ wa ó ti gbá ẹ̀sìn nàìjíríà ẹ̀sìn bẹ́ẹ̀kì ìlànà àtàkùn yìí. lẹ́yìn ìgbà yẹn ti dé ìgbà yẹn tí wọ́n ti yọ ọ̀pọ̀ ọ̀pọ̀ padà lẹ́ ìdánilẹ̀ lọ́tà. Túbọ̀ ìjọba ẹ̀ máa sọ pé à bóyá nípa nípa ìbàdàn pàṣẹ nígbà tí wọ́n ti dé ìgbà yẹn adẹ́gbẹ́ mùsùlùmí ànàbíù tó ti lọ sáà sábò tó lé lè ṣùgbọ́n kọ́ bàbá àti mi ìdílé ṣùgbọ́n wà pàdé ìdúró ọ̀bẹ ìyànbára kìí wàtàkì lẹ́yìn àti ìṣẹ́yìn ẹ̀mí. Ojú mi عن صلى الله عليه وسلم في الصحيحين ايضا من ابي هريره وغيره كنت بقي والذي نفس محمد بيده رقم كلمه من سيدنا لا يسمع بي رجل من هذه الامه أجل كلمة ويضع طلب جمالي من الأمة بوبا يوم لا حتى لا تقول أبو بكر لا يكتب رجل الله gbogbo wọn pátá ọmọ lẹ́yìn àdókì yẹn níjọba ìjọba ọgbà ó ọgbà ó ọmọ lẹ́yìn àdókì gbogbo wa téèkì àdókì yẹn nínú hàrì ìkùnmá àwọn afáàtì wa fi ń mọ ìdílé yìí àwọn tó bá bá mi àtẹ̀sí ọ̀gá ṣùgbọ́n wọn bá ti bí àgbègbè gbé lẹ́yìn àdókì yẹn àwọn táwọn òbí wọn bá wọn pátá ọmọ lẹ́yìn dídàjọ́ ìjọba ọmọ lẹ́yìn àgbẹ̀ tó gbé wọn kàn fi ara rẹ̀ kàwé. ṣùgbọ́n mo ní kí àdìgbà lọ sí àti jẹ́ títà káàbọ̀ ìrẹ̀lẹ̀ sí agbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ aláwọ̀ àti wọn kí ní àwọn ìjọba láàrin àwọn àkókò nítorí kéde ó lè bá àkọ́kọ́ jẹ́ ìtàkà nínú fẹ́ẹ̀sì wọn láti dàgbà torí tó gbọ́ sọ̀rọ̀ tó tó mọ̀ tó lè jáde láyé. يكتفي يكتفي بالطرق يعني يومدين يومدين ترحيون يومدين ترحيون أو تقوانيون أبي كمان ترحيون ثم يكون ثم يجد ولا يوم بالطرق يعني يوم إذا نوتي بها جدا وجاء في المسند وفي الصحيح عن مسلم الحديث في مسند عنه قلت الاخطر اليومين اذا كان يوم القيامه فمثل الجارحه دفع الله الى كل مسلم نصريه يوميه مسلمات الارض الكوميديون الفيديو في نوم الخلوه هو ما تقول هذا في كافه àdùsọ̀ ọ̀bàdàn ìgbésùn náà ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ìgbésùn yọ̀rọ̀ tó kú náà rẹ̀ bẹ́ẹ̀ ṣe ka tó ń tó ń ìwọ wà ló gbogbo àyè tó ń bá lẹ́yìn ká ká ti bẹ́ẹ̀. Sẹ́lẹ̀ ìgbéga ló ń kò sí nípa wípé ìdílé ti wá. Ṣùgbọ́n kẹ̀kẹ́ ní ìdílé yàtọ̀ nípa wípé ìdílé ìkúrí ìsorí ìlọ́ba yìí ìdílé lọ́rọ̀ lọ́wọ́ òkè kèé ṣe tètè yìí kèé ṣe pé ẹ̀sìn tí mi kò wá sàn. Odò wá sàn, ọba tàbá wá sàn. Ẹtí ìyẹ̀wù wá sàn. Bí bàtà wọn ń pàkà, bó àti bí mi ká fún àyè, tọ́lá tó bí kábàtà kéde àwọn èèyàn ká. Ọ̀pọ̀lọpọ̀ wọ̀ wá. Ó sì kúra wọn lọ. Bí bàtà wọn ń pàkà, bá a ti bá a ti gbé, bẹ́ẹ̀ على جهة بعد السابلة صدق الله الإيمان وشو كمان أرى بعد كده ما في وضعه ومن لينا وكل ما وشي ومن لينا في عندما ويشوفوا يجي لما لينا وهذا يقول ومن لينا في التوبة وهو عقول ليس إليه ولا إليه لا يجوز الخوف يرى لا يجوز ṣùgbọ́n bí káà sọ̀rọ̀ wípé á lè ti dáàbò wò sójú wà lórí ẹgbà tó ń gbé ibi tẹ̀lé wò lórí tẹ́lifí náà nígbà tí ó ti tẹ̀lé tẹ́lifí. ọba wà ní sọ́mọ ẹgbẹ́ bọ̀ èyí tó pèrè náà kúta lọ torí pé ní wọ́n ti àwọn ìṣẹ́ nígbà tí ó ti tẹ̀lé wò. إلى من وراء يقول لقد كفر الذين ومؤمنين وأكثرهم ممكن تفكر من كفر la maravillosa ciudad de Roma, que está allá. Solo como la ciudad de Roma, virginal, que se llama Roma,

bẹ́ẹ̀ tó bá ti bí yóò kókò tó bá tàbí lẹ́yìn náà wọ́n. Ṣé àkókò tó ń bọ̀ káwọn ọ̀sán tó bẹ́ẹ̀ bá ti bá ti bá ní òkú tó gbogbo lè kà. Ìjẹ́ kí lóde yìí ọmọ tó Ìgbà ọ̀rọ̀ ọ̀gá ọ̀sán ìgbé ní ìgbé ìgbé táwọn ọmọ ẹ̀ta ọ̀já tó ká ìgbé ìgbé ìgbà máa tó ìyá ìgbé náà. Ẹ تنبغي النصارى على أصل النصارى على قرآن كل وقت ليه ربيع كيف ما كنت تجري في النار تحت لو أنا قلت ما أقوى في 是该做。 ẹ̀sìn wa. Àwọn àwọn tó ń dìbò. Ọ̀sán tó máa ń gbé àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wọ́n máa tààrí fún ìlú ìgbà. Ẹni mùsùlùmí gbogbo kólùkù àyàwó láti mọ́tà kápá àwọn ìyẹ̀dọ̀ yẹ̀wò. Lórí ìgbẹ́rẹ́ tí ọjà láti tẹ̀ ẹ̀ ń pẹ̀lú ìlú rẹ̀ tọ́bẹ̀ ikú rẹ̀ ẹ̀ ìṣòro fún rẹ̀ tàbí ewúrẹ́ kúkú rẹ̀ lórí kúkú rẹ̀ àgbò kúkú rẹ̀ àgbò kúkú rẹ̀ ẹ̀rẹ̀ tó lè jẹ́. ọ̀rọ̀ tó kọ́ra wà rẹ̀ nígbà tó kà lọ́dẹ fún àwọn ìgbè tó bá kúra àwọn ọmọ nígbà tó bẹ̀rẹ̀ ìgbè ilé ìjà tó kà lọ́dẹ ìgbè ẹgbẹ́ tó kà lọ́dẹ ìgbè yọ àtẹ̀yọ ìgbè àgbò kúkú rẹ̀ àti ìgbè tó lè wù. bẹ́ẹ̀ ni tó bá kúkú rẹ̀. تعلقات فيه يقول الله إذا يبدو تعلقات يقول الله لا هو مصور ولكيف تحكمون ما خلقكم وتحكمون ما خلقكم إذا يبدو العقلين بمعنى إذا هو عقلون فجرا Yeah. That is important. bákan náà àìjáde èdè lára rẹ̀ ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ ló ṣe mẹ́ta kí ó yẹ kó kú rẹ̀. tàbí wọ́n pa àlàbọ̀ yìí àtọ̀rí pàtó àṣẹ̀ríyà nígbà náà. àti gbogbo ẹni tó bá pa kí lè bá ní ìtọ̀nà ìṣẹ̀rí àyẹ̀wò àpá látàkẹ́ ìwé.

ràkùnmí náà ṣe àbábò láti ẹ èdè ìdáhùn ẹ ẹ tó lè bí èyí lọ tẹ́lẹ̀ kò tẹ kẹ́kẹ́ mi ẹ̀rọ lọ tẹ́ ẹ ju kẹ́kẹ́ mi jáde ẹ̀jẹ̀ mi jáde ẹ ẹ tó lè bí ẹ̀rọ lọ nítorí pé jíjà ti ẹ̀jẹ̀ tó fẹ́ tó ti ṣe ìbálẹ̀ kà fẹ́ rẹ tẹ́jẹ̀ ó fi jáde nínú ara rẹ̀ lọ́jọ́ bá ti sán lára rẹ̀ tó bẹ́ẹ̀ yẹ kó sì náà lálàáfíà fún wa níbi mọ̀tàkà wa pàtó pàtàkà wa pàtó sáà tó àwọn ìṣẹ̀lẹ̀ bá tún kúlára rẹ̀ àyà àti ìyẹ́ ini kesemua di luar. Maksudnya, karena ibu punya kata-kata itu benar. Oke, lalu jadi pada dia berjalan sendiri, yang arah tidak terang terang terjadi. Cuma dia kerja halal. Dia tidak lulus, tak ada orang. Itu tidak lulus káwọn ẹgbẹ́ ìgbé lọ àwọn ọmọ bí ẹ máa dúdú èmi ìgbéra rẹ bọ àwọn ọmọ náà tó bá dúdú ìgbéra ẹ̀rọ ìdí ìgbà àkọlọ̀ ní apá kí ni ìgbàgbé àwọn ọmọ ìgbà rẹ torí sọ́kọ̀ ní àlàyé àdáwò àgbàkúrò ẹ̀jẹ̀ ìbáṣẹ̀ àgbẹ̀dá ìdílé ìgbà ṣùgbọ́n ìgbà ìgbà ìgbà ìgbà àbọ̀kí àlàyé tọ́jú pé ọ̀nà ẹ̀jẹ̀ tí wọ́n gbà wọ́n lòlù rẹ̀ sí ọmọ. Àkọ́kọ́ yìí. Wàdáwù wà láti ẹ̀ ẹ̀ tó kí ẹ lé. Kẹ́lá láti náà àkọ́kọ́ ẹ̀. Tí wọ́n bá ti lọ ẹran ìkàlẹ̀ tí wọ́n ní ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jẹ́ rere, ìtumẹ̀ gbogbo gbogbo ìgbẹ́láyé rere. Wọ́n dà kọ̀ jẹ́ Ora perché si diceva perché per le legge molto mancato a parte della città le strumento di guardare e con quello che si fa di Paolo la guardate la città e il sistema che vediamo ìdá gbọ́dọ̀ ẹ̀kọ́rọ̀ jẹ́lẹ́gbẹ̀. Ìta àtúntò síwájú àti ìfura kọ́lé ní méjì. Káàdà àti والحديث رحمه الله سبحانه وتعالى قل كمان لمن أنهى الجمع دون طوبة إليه وين يجب طوبة إليه وتشرح الله على السر يا الله مبتي فقلت الله بالقوة أنت ولا تبيش قل أسلم وقلت إن كان أسلم أسلم إن كان يجب أن يكون أسلم يوم أروح إليه ìyẹn ìjẹta wọn ní bóyá lọ́kẹ̀kẹ́ ìta ọlọ́pàá lọ́wọ́ tó sì dá ọlọ́pàá bá ìjẹ́ ìjọ méjèèjì sọ́sọ́ ẹlẹ́jẹ̀ ti àlàyé. Gbà torí nígbà àkọsílẹ̀ náà bọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé ọ̀dọ̀ náà gbà pa àwọn yòókù tí ó lù ọ̀dọ̀ àlàyé ó ti kọ́kọ́ wà lóye wa. Wọ́n wá tó sọ́kọ́ òun wa bẹ̀rẹ̀ pé wà láti lè sì yé bẹ́ẹ̀ ẹlẹ́jẹ̀ náà lọ́wọ́ àwọn ìgbà àti ìgbà àlàyé. Ọ̀sẹ̀ ẹlẹ́jẹ̀ ti àlàyé àtàwọn ẹlẹ́jẹ̀ náà gbọ́dọ̀ láti gbé ẹ̀rí ìdè àwọn ẹ̀rọ wa ti lára ìlànà kan nítorí bí ẹ̀rọ ìfà mi lára bí ẹ̀rọ ìfà mi lẹ ọ̀dà ìwádìí ti gbé jáde wípé gbogbo ẹ̀rọ ìfà mi náà àpò ara wọn kọ́ kí n pa ilé ọkọ̀ ti ká ìrẹ́ wọ̀ ẹ̀ yọ àwọn ẹ̀rọ lọ. Àwọn ọ̀dọ́ wọn ti mọ̀ ọ̀rọ̀ kí n ti ó ń lò ní ọ̀pẹ̀ yìí náà àti ìgbàgbọ́ gbogbo tí wọ́n sọ lọ́sọ̀ lẹ́ẹ̀mí sábà. Bí ìrọ̀lẹ́ ìjọba ti tẹ̀lé iye ẹran pa àbúrú náà lè sọ lọ wà lára rẹ irú wa yóò wà wà lára rẹ. wà má òní ńlá yẹ̀wọ́ yẹ̀wọ́ ìlànà gbogbo nǹkan pátá ìyá yẹn ká bá wọn lọ́kùn sọ ní ọ̀fẹ́ pa sí ọ̀wà dá ọlọ́run wà má òní ńlá yẹ̀wọ́ yẹ̀wọ́ ìlànà gbogbo ẹ̀ka yẹn ṣe. Bí orúkọ ìlú yìí, bí orúkọ òwò, ẹ̀ka ti ìṣòro àti ẹ̀jẹ̀ òjẹ́. Gbogbo tó bá tẹ̀síwájú àbára dáadáa yìí. tó ń kó lọ́rùn pa ẹ̀ kò lè dé. Èdè ọba lọ padà máa mú ọ̀dà ìṣúná ìṣòro rẹ̀ ẹ̀ kò lè dé. Wọ́n lè ti kú lọ́rùn bá àgbà tó fi lẹ́yìn tó ń kó lọ́rùn ẹ̀ kò lè dé. Wọ́n ti mọ̀ ní dáàbò. Àyè wọ́n tó ń gbọ́dọ̀ wọn lọ́wọ́ orí àgbọ̀dọ̀ ṣẹ̀lẹ̀. Ẹ̀ ẹ̀ bá tó ń mọ̀ nígbà tó gbọ́dọ̀ gbà nígbà tá

àti ẹrẹ tí ẹrẹ tó ẹgbẹ́ rẹ̀ sábà. Kọ́lẹ́ láti ṣe ìlú ìgbé ẹgbẹ́ tó lè pàṣẹ tó sáré jẹ́. Ẹrẹ o ṣe jọ́ pàṣẹ tó sáré jù táwọn ọ̀rẹ́. Wà mẹ́rin àkàlà ìgbà gbòòrò. Àti ti àwọn afá ìṣèjọba òbẹ̀bẹ̀ látàkì àbọ̀bẹ̀. Òun náà wà mẹ́rin àkàlà ní kúrú àtàkùrù tàbí ẹ̀lọ ẹ̀lọ nínú lẹ́bàá yẹ ẹ̀rẹ̀ tí ẹ̀rẹ̀ kò sí ẹ̀bá yìí ti gbàlá kíkì lè ti yẹ ẹ̀rí ẹ̀sìn tí a kò tó jẹ ẹ̀ ẹ̀rọ jẹ ìlà àyàfi ìtẹ́ ẹ bá bá mú àwọn ẹ̀rọ tẹ́ ẹ wá rí ọlọ́run bá rẹ̀. gbọ́dọ̀ ìlànà ìlànà àti ìlànà ṣé gbogbo bọ́ọ̀lù bá dá pọ̀ ìlú tó ní ìwé àbámu kan ní bọ́ọ̀lù bá dá pọ̀ àwọn àgbàdo ìwé ìwé ìlú bọ́ọ̀lù dá pọ̀ tó wà tó ní àpèjẹ báyìí gbọ́dọ̀ ìjẹ báyìí gbogbo gbogbo ẹ̀ ló àjẹjẹ ìta tó ti ti tọ́ra ẹ̀rọ tó ti tẹ̀lé ló tún bá a bá wá sílẹ̀ sí sọ́kọ́dà láti àdùnnú bí àyànjẹ́ àkọ́ ẹgbẹ́ ẹ̀kẹ́ tá a wá pàṣẹ ìdí ìdá àdéhùn. Èyí tó lẹ́wọ́ apàṣẹ ìdí ìdá àdéhùn. Àwọn àbá wa bí màá àwọn àdéhùn láti pẹ̀ ìdí apàṣẹ ìdí ẹ̀dá tó bá ṣe ìdá apàṣẹ tó bá ṣe ìdá wa. Bára àti díẹ̀ ìdá apàṣẹ ìdá àti díẹ̀ ìdá ṣùgbọ́n ọ̀rọ̀ dáa nínú àwọn ọ̀rọ̀ ìbámu ti lọ ṣùgbọ́n àdámọ̀ àdáhìn àìsàn fún àìsàn àìsàárù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú tẹ́jẹ̀ bá fi ń tẹ̀lé lára rẹ̀ tẹ́jẹ̀ wá tẹ́jẹ̀ tí tó ti dùn náà. kódà ìgbà àmàlà torí nọ́mbà òbí sí tẹ́jẹ̀ náà tẹ́jẹ̀ mi ó lè ní jáde náà. yóò tẹ̀ ara rẹ̀. àkúrí ẹ̀ka máa ń tẹ̀lé ọ̀rọ̀ Bàbá àgbà wọ́n náà ló gbé ara jù láti ní ẹ̀sìn tí wọ́n bá pa fún ọ̀tà tí wọ́n bá ní ọ̀tà kẹrẹ̀ ìlú ti àti àwọn ọ̀tà ìlú ti Àwọn ọ̀tà ìlú títà ìlú bá wí àyẹ̀wò òṣìṣẹ́ ìlànà ọ̀tà ìlú. Lórí gbogbo dáadáa tó ti dáadáa tó ti láǹfààní tó ti láǹfààní àti délẹ̀ ìdíra ìgbẹ̀rẹ̀ lé. Bàbá àwọn ọ̀tà ìlú oúnjẹ àwọn ìgbà ayé ti ṣe ọba pa ṣíṣe lẹ́nu àwọn káàkiri àwọn ọmọ ìjẹ́ ọ̀pá nǹkan bí ìgbé ìjẹ́ ìjẹ́ ìgbà ti pa ẹni ìdí pa kódà ọ̀nà tó yọ bàbá wọ́n ti kọjá wà lọ́wọ́ ìdáka wà lẹ́yìn ìgbà àgbà sọ sọ pé ìdílé ń ṣe. 同学。 pé ní òun náà ọ̀pá ẹ̀ ìtọ́nà oṣù tó kájẹ́ ìlú. ṣùgbọ́n ká tó wà á fojú kèké rí ara rẹ̀ kò bá àdéhùn jẹ́ ẹni lọ́wọ́ fẹ́ mú kò lẹ́nu wá. gbogbo jáde jáde máa ti fẹ́ pa á máa ń gbé pípé ìyá òkúkọ jẹ́ àlàájì bá wà nípìnlẹ̀ nínú ẹ̀sìn bí bá ti bá àlàájì wá mú àmọ̀ bàjẹ́ nígbà tí kò kò tó lọ sí ní àwọn ọ̀pọ̀ wa àwọn ọ̀pọ̀ tó kù nìkan yẹn ọ̀pọ̀ tó kù nìkan. Lápẹ̀ alùpàdé bí ọjà kúrò ẹ̀rọ ọ̀pọ̀ bá kàkàrẹ̀ tó tóbi tábù ìdí ọ̀pá tó lọ Nígbà wo ìjọba ìjọba tó ń ọba fún ìjọba tó kún mẹ́tẹ̀ẹ̀ àwọn àbá àmì ẹni tẹ ẹni tẹ kò àwọn àti ìdájọ ìdí wọn bá ó jẹ ẹwọn ẹni ó jẹ ẹwọn tó bá ti dé wọn. àdìjẹ sáàjì dàgbà àdìjẹ ọ̀nà ẹ̀ka ìdá àti wípé náà wọn lọ pé kò àwọn àti ìdájọ ọwọ́ àkókò lakọ̀ ayé àkókò lakọ̀ àwọn ọmọ akọ ìdájọ ayé pẹ̀lú ọwọ́ àti sáà nílẹ̀ tẹ̀ gbọ́dọ̀ wọn bá ní ìdúró pẹ̀lú kí ni pẹ̀lú àwọn sọ́jẹ́ àlàyé ilé ẹ̀kọ́ àti tó kí ni sọ́jẹ́ àwọn ìjọba ti jẹ́ àwọn ọ̀pá àkùnjẹ́ ìjọba jẹ́ àlàyé ilé ẹ̀kọ́ ìgbàgbọ́ àwọn ọ̀padà pọ̀ àbájá ìdájọ́ omi òun kí ni òbí ìlú ọlọ́run àbọ̀dá kan ní ìgbà tó dáa tó ti kuwa yana ima iki tọba ti kuwa aja wa ilẹ̀ èmi ní kọkọ yẹ ìgbà yẹn lọ nta ẹnu ẹni kọ bàbá wọn pé dáhùn dáhùn máa yẹ pa tó sì bá ọ̀nà wa mú àwọn ọ̀sẹ̀ ṣùgbọ́n tí ẹ máa pa tí ọ̀gá gbọ́dọ̀ ọ̀gá wa mú ìdíjà. Thank you ṣùgbọ́n ní ìjọba ti lọ iṣẹ́ àgbà ọ̀rọ̀ àpàdà tí ìlú kúkú lò fọ́ ní àjẹbí ibi tó yẹ ká yẹ tó ti lọ. Sẹ́ni àwọn ìgbẹ́ bàbá sẹ́ni bàbá ìgbà àwọn ìgbẹ́ ìdílé láì ní káàkiri ìlú ìgbà kan yẹn sábà ọ̀rọ̀ àti ìgbẹ́ yóò bá ti bẹ̀. Ṣùgbọ́n àwọn ìgbẹ́ à làwọn kà. Ọ̀nà tó ti bá kí ló tó lórí ọjọ́ kìí. Amerika itu mungkin ini yang tak kerana Ọdún tí a ti ti bẹ̀rẹ̀ àbọ̀ ìpàdé fún ẹ̀sìn náà, wọ́n á bẹ̀rẹ̀ torí ìpìlẹ̀ ẹ̀sìn tó yẹ kí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí tó ń ṣe nǹkan ní ìyá parí kékeré tí a pàṣẹ òwe tí a bá pàṣẹ òwe ká lọ sí ara wọ́n lè ṣe ìnà sọ̀rọ̀ àti wà lóṣooṣì wọ̀nà ìyá ìwọ̀n àti ìgbésí ara ẹ̀rọ ìdára. Ẹgbẹ́ ìjọba ń ká mọ́tàlá kò sí ẹ̀ ẹ̀mẹ́jẹ̀ kan. Dòńtẹ́yìn dábòbá ti pa. Tá a wá ṣe sórí ìgbésẹ̀ tí ọlọ́wọ́ bá ṣe ní àlàyé nítorí pé àwọn sẹ́nà tó bẹ́ o. Tọ́jú àrọ́ ọ̀gbọ̀n ọ̀rọ̀ yẹ kí ó bẹ̀ pa lọ́nà tó jẹ́ wípé ọ̀nà ọ̀kí ó bẹ̀ pa lọ́nà ọ̀nà àlàyé ìlànà àpàkọ́ ìṣúra yóò máa wá yóò máa wá pẹ̀lú pé wọ́n ti ara bá lè fẹ̀lẹ̀ dáadáa ṣùgbọ́n àwọn tó kọ̀kọ́ wọn lé yóò máa mú àti ní ìjọ́kòkò àti ẹgbẹ́ tó kọ́kọ́ fẹ́ dá fẹ́ dá fún àtàwọn yóò máa fún ẹgbẹ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ìmọ̀ yóò kéré àmọ́ yóò wà tó. Fàtàlọ́wọ̀ lẹ́yìn ìgbọ̀gbẹ̀ tó tá a bá wà lórí tó ń jẹ ní bàbá sí fún mi sí kéré tó bá ti lọ ọkọ ọgbọ́n ti dára tó sí jẹ̀mọ́ kí wá ní ìdájọ́ oúnjẹ tí èyí náà ti ìdájọ́ mùsùlùmí tó bá pa ẹ lọ́nà àlàyé tó wá lórí ọ̀rọ̀ tí òṣèlú òṣèlú ń jà sí àlàyé. Kí ló máa wá ní ti àtẹ̀síkà wíwú? ọjọ́ mi rẹ̀ bá gba sí ìṣe ìjọba tí ìlú rẹ̀ ṣe mẹ́. Nínú ọ̀rẹ́ Nàìjíríà, bẹ́ẹ̀ ni mùsùlùmí tó ọ̀gá jẹun tó mú màtàjọ́ ní òwe òde ìdí gbẹ́jà rẹ̀. Wọ́n padà padà bá ti pè láti tún sí ìlànà pa. Ọlọ́run ṣàlàyé nípa ìdí tí ó sọ ẹ̀rọ di àlá ìfọ̀rọ̀ ṣàlàyé. Sábà ní kàṣí tí wọ́n bá ti di jẹ kó lọ́sọ̀ lọ́sọ̀ ó ti di àwọn ọ̀gá mi. Tẹ́lifẹ̀ kò ní bẹ̀rẹ̀ sí ìdíkẹ́kù ìfẹ́ kò bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ dẹ́wọ́ ọ̀tá tẹ́ sọ̀rọ̀ ní ìjẹ́ ní níbi ní ti di jẹ tó fi ẹ̀sìn bẹ̀rẹ̀ kí ẹ lọ kẹ́kẹ́ lọ kó mọ̀ sọ àlàyé tó dà á lọ. Ọlọ́pàá kan á lọ bá bá lẹ́yìn ìdílé òun ìṣẹ́lẹ̀ pípọ̀ ìgbà àti pọ́ńtà wà lẹ́yìn àti bí àti bí gbogbo ẹ̀. Oúnjẹ áríṣidájú kí wọ́n pa. Tó sì bá ń bọ̀rọ̀ ní àjẹ. Ájẹ àbàlẹ̀ àjẹ. Oúnjẹ áríṣidájú wọ́n bá pa. Kí ọ̀pọ̀ bá ń bọ̀rọ̀ láíláí kò lè yára ìdá àbìbí rẹ̀. Báwo lè bẹ́ẹ̀ sára rẹ̀? Lórí àgbàdà ọmọ náà tó máa rẹ̀. Àlọ́ àrùn àgbàdà ẹni tí wọ́n kọ̀ ọ́. Mo tó gbọ́dọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ àwọn ọmọ ìlú. Àjọ ìlú ayé rẹ̀ ọ̀gá ìlú ọ̀gá ìjọba ìjọba. Mẹ́ta àti ìyá ìyá mẹ́ta àti àwọn ọmọ náà lọ́wọ́. Ọ̀rọ̀ yìí ti sọ̀rọ̀ ọ̀gá. Ìdílé mi. Ọ̀rọ̀ àwọn òkè ìjọba ìjọba wọ́n ló ń ju òkú àti tẹ́tẹ́ ìfà wọn kàlí ara. Náà tún sàkàlì ní ìfẹ́ mi tó lè wọ́n lọ́wọ́ tó lè wọ́n lọ. tún bá tún bá tún lè fẹ́ ẹni tó bá fẹ́ ìdòwú gbogbo. Ìtẹ̀lẹ́ tó lè lọ fà. Wọ́n ti bá yẹn tó lè fẹ́ ìtẹ̀wé lè fi kalẹ̀ lórí ìwọ lọ́ba nígbà yẹn. Ọlọ́run ò fi ẹ̀rù tó wájá lápò. Wà Allah Subhanahu wa taala sama Allah wa taala wa

ìdàkídà púpọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ sí òun gẹ́gẹ́ bí ẹ̀ka tó láàmú ó ní bí wọ́n ṣe pẹ̀lú àwọn òbí wọn tí wọ́n máa ní ọjọ́ àwọn ohun àwọn àgbàlagbà nígbà tí wọ́n ti lọ́wọ́ tó ti lọ́wọ́ àti tí ò ní wá wọ́n ṣé wọ́n ti lọ́wọ́ jọba ìdíjà òkúta lọ ọlọ́run ti kẹ̀lé ẹ̀ka àjọ fún ìbọn òkúta lọ ìdíjà wọn ti fi ìdí àrà wọn lọ́sẹ̀ àti wàhálà ní ata àwọn bẹ́ẹ̀ aláàjì ni wọ́n lọ́ta fẹ́rẹ́ rẹ̀ ní ọ̀rẹ́ tó fẹ́ yá ó tún ti dẹ́ta ó ti dúpọ̀ náà nígbà tó yẹ èyí kan wá títí lé wọn lẹ́yìn kan náà tó wá fẹ́rẹ́ rẹ̀ ní wọ́n pa ẹ̀ lórí ìwọ̀n náà. Por, por toda a cidade, por

Gracias.

Thank you.